يا أيها النبي إذا طلقتم النساء فطلقوهن لعدتهن وأحصوا العدة واتقوا الله ربكم لا تخرجوهن من بيوتهن ولا يخرجن إلا أن يأتين بفاحشة مبينة وتلك حدود الله ومن يتعد حدود الله فقد ظلم نفسه لا تدري لعل الله يحدث بعد ذلك أمرا الحمد لله الذي جعل الزواج سبب السكينة والحياة الطيبة والصلاة والسلام والأتمان الأكملان على المبعوث رحمة للعالمين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته أدقف الواوة الله سبحانه وتعالى ọba أسي إبياه ṣe ìgbéyàwó tó ṣe ní láàrin ọkùnrin àti obìnrin kálọ́kọ káníyàwó ó jẹ́ ọ̀kan nínú okùnfà tí èèyàn fi máa ní ìsẹ̀mí tí ó ní ayọ̀ nú alhayatu tayyiba ìgbésí ayé tó dáa tí èèyàn bá ti lọ́kọ tí èèyàn ò sì níyàwó òun náà máa mọ̀ pé ìṣẹ̀mí tó ń lò kìí ṣe ìṣẹ̀mí tó gbádùn ọlọ́run dá ọkọ akọ ọlọ́run dá akọ ọlọ́run dá abo nítorí káwa méjèèjì kálíjọ máa wà papọ̀ kí wa kò lè ọba tó wá ṣe báyìí fún wa tó fún wa níyàwó tó fún wa lọ́kọ ọba náà lọ́ba tá a dúpẹ́ fún o gbogbo àwọn táwọn náà tún bẹ lọ́wọ́n bá bẹ́ẹ̀ torí ẹni bá wọlé ta lọ́rẹ̀ rẹ̀ bá fún ọ níyàwó tó dáa ọlọ́run bá fún ọ lọ́kọ tó dáa ọlọ́run kọ́ bá fún ọ láwọn ọmọ alálùbáríkà gbogbo àwọn tí a ti fẹ́ àbí ọlọ́run nínú àánú rẹ̀ ọlọ́run jẹ́ àmọ́ sẹ̀mí tó dáa gbogbo àwọn tí a ti kú nílé ọkọ àtàwọn tí ìyàwó ti sá fún wa àdúrà náà látúnṣe fáwa náà ọlọ́mọ́sàbá pàrọ̀ yìí tí ó dáa abẹ́lọ́ nínú àánú rẹ̀ àti agbára rẹ̀ ilé wa kọ́lọ́mọ́sà ṣe nílé aláyọ̀ kọ́lọ́mọ́ ṣe nílé ìdààmú wọ́n jẹ́ ìgbéyàwó wa jẹ́ ìgbéyàwó tá a máa lò tá a máa sunkún tá a máa banújẹ́ tí depression wa gba gbogbo inú ilé táwọn yóò sì máa pè alọ́kọ àtìyàwó táwọn sì máa pè atikú lọ́kọ àtìyàwó ìṣẹ̀mí bẹ́ẹ̀ ọlọ́mọ́sà sọ ní kọ̀ọ̀kan wa ń bẹ̀ ìkẹ́ ọlọ́run ọ̀la ọlọ́run kọ́ba nábì wa Muhammad kọ́ba gbogbo àwọn ará ilé rẹ̀ àti gbogbo àwọn sàábé àti gbogbo àwọn ẹni rẹ̀ ashabal fadila ó kí àwọn bàbá wa tí wọ́n bẹ́ẹ̀ kalẹ̀ ayé mẹ́tàlì húdà àwọn tọ́lọ̀ fi sàṣáájú ẹ̀sìn náà ṣeré asọ́nà àwọn tí wọ́n fọ́n súnà nábì káàkiri ayé ọ̀bẹ̀lẹ̀ wọn bá àlá ọlọ́mọṣà ìgbà alẹ́sìn ìfẹ́ ní kọ̀ọ̀kan wa. markasu ansori asọ́nà ní ìlú simawa ètò ọlọ́mọba aláàfin àwọn olùfáwa ṣe olùdarí rẹ̀ ah, abu ahmed abdullahi ta'ala wara'a kọlọ́wọ́n bá aláàkọ́bá sálẹ́kùn dáadáa wọn wọ́n wá kí gbogbo àwọn mọ̀ṣáìkì àti gbogbo àwọn bàbá bàbá àwọn ìyá wa and sisters wa àti gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ tó lábẹ̀ ilm ọ̀rọ̀ tí a fẹ́ sọ kò nígbà wá ní àsìkò báwo ni kò sí ní dàrú. at-talaq wal khula' wa wàhùlùl azawaj ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa àkórí ìdánilẹ́kọ̀ọ́ òun náà ni divorce àtàwọn ìṣòro tí máa ń fa divorce àtàwọn ìṣòro tí máa ń wá àtàwọn ọ̀nà àbáyọ fún wa kí divorce kan bá ṣẹlẹ̀ àbí tó bá ti ṣẹlẹ̀ kí ni way out kí ni ọ̀nà àbáyọ azawaju ni'matun min ni'amillah azza wa jalla gbogbo ẹni tọ́lọ́run bá fún níyàwó tó dáa tọ́lọ́run fún lọ́kọ tó dáa wọ́n ní ọlọ́run bá ti fún ní ìdẹ̀ra kan nínú àwọn ìdẹ̀ra tọ́lọ́run bá máa ń fi tàwọn èèyàn lọ́rẹ ọwọ́ kù bí wọn ò ṣe nífa yọ̀ bàjẹ́ bí wọn ò ṣe nífa yọ̀ fọ́ torí ọ̀pọ̀lọpọ̀ àwọn tó lọ́kọ gidi wọn mọ iye ọkọ ọ̀pọ̀lọpọ̀ àwọn tó níyàwó gidi wọn mọ ìyàwó alimaharumun walimaharumat àwọn tí a fi ìyàwó ṣàdánwò fún àbáwọn tá a fọkọ sàdánwò fún àwọn ni wọ́n mọ yìí torí pé ìdẹ̀rọ ọlọ́run á ti máa yé rẹ̀ àgbà tó bá bọ́ lọ́wọ́ wa ìdẹ̀rọ tọ́lọ́run fẹ́ni kọ̀ọ̀kan wa kọ́lọ́ mọ́ gbà lọ́wọ́ wa ìdẹ̀rọ ọlọ́run ọba ni pé lágbájá wọn lórí ìyàwó fẹ́ lágbájá wọn lòun náà lọ́kọ láyé àánú látọ̀dọ̀ ọlọ́run òwò kéèyàn ọlọ́wọ́n bá aláàdí oyé wáyé pé yí máa ń ṣe okùnfà ìfọ̀kànbalẹ̀ nínú ayé wọ̀tẹ̀síru àlẹ́ìbáda lẹ́yìn náà yí máa jẹ́ kí ìjọsìn tọ́lọ̀ torí ẹ̀dá wa yí máa jẹ́ kó rọrùn fún wa lẹ́yìn bá níyàwó tó dáa tó ní ọkọ tó dáa wọ́n máa ra wọn lọ́wọ́ wọ́n máa jíra wọn lóru wọ́n máa ra wọn létí àwẹ̀ wọ́n máa ra wọn létí ọlọ́run tọ́ba ti ní àbúbẹ̀rẹ̀ ọlọ́run yóò sì tagìrì a ní ọ̀rọ̀ tó sọ yín ní ojú sí tí mo fẹ́ ṣe fún ọ nígbà tábù bẹ̀rẹ̀ ọlọ́run ni o ọba jẹ́ ọjọ́ bẹ̀rẹ̀ ọlọ́run ọba ọ̀dọ̀ ni tí ó sọ ọ̀dọ̀ ni tí ó ṣe umu jẹ́kìlá umu bẹ̀rẹ̀ ọlọ́run nígbà tó ọmọ ọlọ́run ni lójú ọ̀hún ò pé a ọ̀dà òun túbọ̀ òun ò sí bẹ́ẹ̀ mọ́ ìjọsìn tọ́lọ́run torí ẹ̀dá wa wálé ayé a lè rí iṣẹ́ láì jẹ́ pé ọkàn balẹ̀ wọ̀bìnà àlẹ́wọ́sọ́lá àsáàdàhà gbogbo àwọn tí ó tún ayé ṣe àwọn ọ̀dọ́ àwọn ọmọ tí wọ́n padà dàgbà àwọn bàbá kan àti ìyá kan náà ní òbí wọn ló ṣe jẹ́ pé bàbá àti ìyá ara àwọn ojúṣe wọn nínú ayé òun náà ni kán wá pòròdúsì àwọn ọmọ dáadáa tó ń tún àwùjọ ṣe bàbá tí ọ̀ wá gbádùn ìyá tí ìyá náà gbádùn bàbá àwọn kan ò lójútu ara wọn dépò tí wọn ò lójútu àti tọmọ. وحسن النفس والفرج من الحرام ìgbéyàwó nínú àwọn ọ̀dẹ̀ra tọ́lọ́wọ́n bá aláàfin síbẹ̀ ni pé si á lè sọ abẹ́ wa kó níbi haram nígbà tí èèyàn bá ti níyàwó tó lọ́kọ àwọn adùn tọ́lọ́n wa halal fi ṣe ọlọ́wọ́n bá wa. ọlọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala oúnjẹ oyé wa nínú al-Qur'ani wa wa a a'udhu billahi minash shaitani rajim ọlọ́run wa min ayatihi bẹ́ẹ̀ bá mọ ọlọ́run ọba àwọn àmì rẹ̀ nílẹ̀ máa fi mọ ọlọ́run ọlọ́run ọba nínú àwọn àmì tẹ́ máa fi mọ wa an khalaqa lakum min anfusikum wa zawjaha òun náà ni pé a dá àwọn ìyàwó yín látara yín èèyàn làwọn náà litaskunu ilayha nítorí kẹ́lẹ́ máa fọkàn balẹ̀ tẹ́ bá ti rí wọn wa ja'ala bainakum nínú orí tá a ṣe fún yín tọkàn yín fi balẹ̀ mawaddatan wa rahma àfìfẹ́ ara yín sọ́kàn ara yín àwa fàánú ara yín sọ́kàn ara yín nígbà míì ìgbéyàwó mi ìfẹ́ yóò ti lọ àánú ni ó ṣẹ́kù àánú ló kù tí kálukú ń dúró <laughs> ní kálukú dóde àánú òun lọ́sẹ̀ kálukú kù ìfẹ́ yóò ti lọ látara àwọn àwakíwà bóyá tọkọ ń wù àbí tíyàwó ń wù yóò wá ní pé tó ẹja máa ṣàánú ẹ̀ ẹja máa ṣàánú òbí kan ló bí amọ̀pá wọn lẹ́kún níjọ́ tí àánú yẹn bá ti kó láàrin wọn divorce yọ kò sí ọgbọ́n rẹ̀ obìnrin tó yẹn bá láàánú rẹ̀ èèyàn ní dìfọ́sẹ̀ ọkọ tó yẹn bá láàánú rẹ̀ èèyàn ní dìfọ́sẹ̀ àtìfẹ́ àtàánú ọlọ́mọdé ọ̀tán nínú ilé ẹnìkan kan wa gbọ́ sádánwò rẹ̀ ti kàn ọlọ́mọdé sábà ní pàrọ̀ yìí tọ́da fún wa ọlọ́mọdé bá láàájú yóò wá ní àyà ìpè ní tẹ́sùkùnú ilẹ̀ ha ọlọ́mọdé bá ní ẹ̀yìn ìyàwó ẹ máa fi alọ́kànbalẹ̀ torí ìfọ̀kànbalẹ̀ láti fẹ́ yín sẹ́ni tó ga nínú ayé mọ́tò táwọn wákàkì yẹn torí kí ni jama torí ìfọkànbalẹ̀ ilé tá ń kọ́ torí ìfọkànbalẹ̀ gbogbo tó yẹn ń ṣe inú ayé torí ìfọkànbalẹ̀ ni ìyàwó fífẹ́ náà torí ìfọkànbalẹ̀ ni ọkọ níní torí ìfọkànbalẹ̀ ni ọlọ́wọ́n bá aláwọ̀ mọ́sàfì ọlọ́kànbalẹ̀ ọ̀dẹ̀ àbá aláwù tọ́lá kọ́ ọlọ́wọ́n bá alá ó ṣe dìfọ́ọ̀sì ní ẹ̀tọ́ ìdáta àṣára ó sì ṣe ní solution nígbà tí ìṣẹ̀mí ọ̀bá rọrùn láàrin ọkọ àtìyàwó mọ́ ẹ ìfẹ́ ti lọ àánú ti lọ sẹ́rí tí méjì bá ti kú àwọn méjèèjì wọ́n máa lépa ara wọn láforú ni báburú bá ń ṣẹlẹ̀ sẹ́nìkan inú ẹni kéde ó sì máa dùn bóde bá ṣẹlẹ̀ sẹ́nìkan inú ẹni kéde ó sì máa bàjẹ́ wọ́n máa wá yẹ omi wò kán tó mú láàrin ara wọn wọ́n máa tilẹ̀kùn mọ́ ara wọn àní kótó dé láti tilẹ̀kùn ìyàwó tilẹ̀kùn mọ́rí ọkọ náà tilẹ̀kùn mọ́rí wọ́n ti tilẹ̀kùn mọ́rí ẹ wọn ọ̀rẹ́ ní bẹ́ẹ̀ ẹkún ni wọ́n ń sun ìrònú ni ó depression dìde ẹ̀rù ẹ̀rù ẹ̀rù ti dé àyà wọn já ìṣẹ̀mí ọ̀rọ̀ ọ̀rùn mọ́ ìyàwó dáná mọ́ ọkọ náà lóun ò fowó lẹ̀ mọ́ ọlọ́wọ́ bàálà wa gbé tọ̀láàkù wa kọ́ máa jẹ́ àbáyọ makaraj kọ́ máa jẹ́ solution fún wọn kí ìgbésí ayé wọn kọ́ máa bá ṣe kíni kọ́ máa bá parun kọ́ máa bá parun torí pé ibi tọ́rọ̀ ń lọ yẹn ẹ ẹnìkan lè pẹ́ ẹnìkan náà méjì ẹnìkan lè sọ ẹnìkan sùtá ẹnìkan ó lè sọ aburú fẹ́ni kejì ọlọ́ọ̀bá aláàní tó bá ti rí bẹ́ẹ̀ ẹlọ́lọ́tọ̀ọ̀tọ̀ wọ́n yẹ tàfàrọ̀ ọkọ̀ yókìní lọ́hùn kúlán min sàátì ọlọ́run ní kálukú ẹ̀yà ẹ̀yà ẹ̀yà ara yín nígbà tí àdámọ̀ bá bára wọn mú mọ́ ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa èèyàn gbọ́dọ̀ máa kánlẹ̀kùn divorce kọ́dà yẹn gbọ́dọ̀ máa fi sọ̀rọ̀ wípé I will divorce you màá fi ẹ́ lẹ̀ ìjọ kan màá fi ẹ́ lẹ̀ màá lọ fún ẹ bó o ṣe sọ yẹn <laughs> ọ̀rọ̀ burúkú lọ́n sọ jáde lẹ́nu màá kọ́ ẹ lẹ̀ ìjọ kan màá fi ẹ́ lẹ̀ ọ̀rọ̀ tó ń sọ ọ̀rọ̀ burúkú ni tí àṣẹ ọlọ́run bá tọ́ bá gùn <laughs> ẹ fàṣẹlẹ̀ fáà nàkà ẹ àǹtẹ̀kú àǹtẹ̀kú náà fàṣẹ̀bùtàlà kéèyàn máa sọ nínú ilé màá kọ́ ẹ lẹ̀ màá kọ́ ẹ lẹ̀ wọ́n ní ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ tí ọ̀dá ni o aburú lèyàn ń fà sínú ayé ẹ̀ tí wọ́n dẹ̀ ti ń sọ̀sọ̀ àṣẹ máa ń gun nítorí bá sọ wọ́n fi ní kéèyàn sọ àwọn wọ́n ní àwọn rẹ kọ́mọ jẹ́ pé àdánwò padà kàn ọ́ ní innal balaa ọ̀pọ̀lọpọ̀ àdáwò ọkọ ti gbọ́ ìyàwó ti gbọ́ ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa azawaj ìgbéyàwó ọlọ́run gbé kalẹ̀ fún wa nítorí kálẹ̀ máa ṣe pọ̀ ní kìí ṣe nítorí kálẹ̀ bá lọ lọ́tọ̀ọ̀tọ̀ ọlọ́run fẹ́ kájọ máa ṣe pọ̀ kájọ máa jẹun papọ̀ kájọ máa mumi papọ̀ kájọ máa bímọ kájọ máa gbádùn ara wa ẹ̀hẹ̀n kájọ ọmọ sin lọ́hún ló fi jẹ́ pé àzàwájú ìbáàdà èyí gbọ́dọ̀ gbọ́ yé pé ìjọsìn ni ìyàwó níní àtọkọ níní ìjọsìn sì ní nígbà míì yóò bá àlàáfíà dé nígbà míì yóò bá nira dé èyàn máa ń ṣèrọ́jú látara kéèyàn lè bá àgúnlẹ̀ dáadáa ọ̀pọ̀lọpọ̀ ayà lọ́pọ̀ ọ̀nà kọ̀ọ̀lá tó jẹ́ pé àyọ̀gbà wa láti máa fà á láti máa sọ tọ́lọ́mọba aláàtí ń sọ fún wa pé ẹ̀sà túnṣe ẹ̀mọ́fẹ́ra yín ọlọ́ni wọ́n ní mọ́ra àtún káfọ́tù mi bá lè àánú ṣúza ọlọ́run bá ní gbogbo obìnrin tó bá ń láka inú obìnrin tó gbọ́n obìnrin dáadáa bàbá ti yín alimati mi bá lè àánú ṣúza àwọn ìrọ́bà ó rí pé ọkọ òun ọ̀dá sóhun mọ́ kò wúbi tó ń wà mọ́ kò bá òun jòkó kò bá òun sọ̀rọ̀ mọ́ ọ̀làjú náà àléhìn máa ní àtúnṣe yẹn orí wa ń bẹ̀ fún wọn lọ́la bá lóore wà ń bí àtúnṣe ẹ ayẹkẹ́ ìhàn daláyàn ọ̀rọ̀ yẹn ìtumọ̀ ẹni pé àsólùkù khair àtọ̀láàkù ṣáàrẹ̀ ká ṣe àtúnṣe láàrin ara wa òun ní orí máa lọ máa fi ẹlẹ̀ ìmínà fi ẹlẹ̀ máa ń lọ wọn ní kò sóre ń bẹ̀ ibi àtúnṣe lórí wa àdẹ́bìnà yóò múra àti èyíkéyìí obìnrin sáà láti záwùjá àtọ̀láàkù tọ́ba ilé béèrè lọ́wọ́ ọkọ ẹ̀ pé kọ̀mílẹ̀ jẹ́ kí n máa lọ máa fi ẹlẹ̀ túkùn lọ́rùn mi mìngẹ́rì máa bá àwárí pé nǹkan tó fẹ́ torí ẹ̀ lọ yìí kìí ṣe nǹkan tó nítumọ̀ kìí ṣe nǹkan tí ṣẹ̀dá pé bọ́kọ bá ti ń ṣe èèyàn lè ṣe kí ni èèyàn lè filẹ̀ fa haramun janna arábìnrin arábìnrin yẹn kò ní wà lìjánà táwọn èèyàn bá wà lìjánà lè wọ̀n kó tó wà lìjánà ìtumọ̀ ní pé fil bidaya tó bá jẹ́ muwahida tó jẹ́ mọ́mìnà tó gbọ́ lọ́wọ́ bá gbọ́ tí ò ṣẹbọ yóò kọ́kọ́ wọ náà tọ́lọ́wọ́ bá fi díjì ni o yóò sì wá lọ lọ lè báwọn yòókù rẹ̀ nínú àlìjánná ọlọ́mọdé àtọ́ náà ká tó wà àlìjánná àti kéèyàn ọkàn dágbére kókó ẹrú rẹ̀ kọ́kọ́ ọmọ báyà ń lé àti máa sókùn bá tẹ́yìn máa fi ń wọná kí ìyá alágbájá ọ̀hún dà àyímáyé nínú ayé fọ́kọ̀ fún wọn láàárọ̀ tí ó sì ní à kí ni kí n máa rẹ́rà bọ́ ìyàwó yẹn ọmọ yẹn mú sí pé àwa táwa nọ lẹ́nu ìgbà tó kó fi dé lọ́wọ́ rẹ̀ lẹ́ gbogbo lè ti má ájì àdá wọn mú dà wọn náà ti lọ àwọn ọmọ kọ́ wọn ló ti kó wọn lọ wọn ní kọ́dọ̀ ọ̀sà sọ́lẹ̀ pé ojú bàbá rẹ̀ ò tún kan àwọn ọmọ yẹn mọ́ ibi tó wọn kó wọn lọ wọn nímọ̀ obìnrin tó wá jẹ́ pé ó rí tó lè fi kọ̀kọ́ lẹ̀ ńkọ́ òun ò sí nínú ègún yìí ọkọ fẹ́ pa ń lù lálùbami gbogbo ojú ti wó etí ti wó wọ́n ti àdìmíjẹ láì mẹ́rin ìgbà ṣé ìṣẹ̀yà ni kò filẹ̀ kọ́ mọ́ yé máa mi èèyàn gbọ́dọ̀ máa bá wèrè gbélé wèrè ní máa ń ná obìnrin ìwọ àwọn wèrè kan bẹ tọ́jú wèrè aláṣọ àwọn kan bẹ tí kò sí kíní táwọn ọ̀lásọ àwọn wèrè aláṣọ nìyẹn àwọn ni wọ́n máa ná obìnrin kọ́lá òde jáfa wọ́n látàrí ìbẹ̀rẹ̀ wájú ha ànábì ní ẹgbọ́rọ̀ ná obìnrin ọkọ ní ìṣẹ̀ṣẹ̀ lòun fẹ́ máa ṣe òun ọ̀sẹ̀ ìsìláàmù mọ́ kí ló kùn kárábìnrin ó ṣe ẹ́ ẹ̀ wọ́n lẹ́tọ̀ọ́ síra wọn mọ́ kọ́ máa lọ àtàwọn táwọn afá káà tá a padà tún sọ̀rọ̀ débẹ̀ inṣáàlá ẹ̀yìn bàbá wa ẹ̀yìn ìyá wa àdísì Abu Dawud lọ́gbà wa sàháwà albani bàbá albani sàháhà rẹ̀ àtọ̀láàkọ̀ wà hálù kéèdì nìka ní tí wọ́n gbé ń tọ̀láàkì gan divorce òun náà ní kéèyàn tú okun nìka àsàhì ìtọ́lá làáfíà bìláfìrì maksud pẹ̀lú gbólóhùn gbólóhùn gbólóhùn tí gbogbo àti gbọ́yé lọ́lẹ̀ sinmi àwọn èèyàn yín èyí ti tọ̀láàkì mo fẹ́ ká fúnra one space èyí ti tọ̀láàkì ọ sọ gbólóhùn ta gbọ́yé tóun náà gbọ́yé tẹ gbọ́yé nínú àṣà yín anti toilet mo kọ̀ ẹ́ sílẹ̀ ọ jẹ́yàwó mi máa láti èmi lọ lọ́wọ́ tí mo kọ̀ ẹ́ sílẹ̀ kan léde yorùbá lẹ́yìn lapsus maxus àti gbọ́yé àbí kó ní mo ti fi ọ́ sílẹ̀ ọ jẹ́yàwó mi má wọ́n ní bẹ́ẹ̀ bá ti sọ ẹ́ jíndùn hùnà jíndùn wàhásìlẹ̀ hùnà jíndì mò ń ṣeré nì ẹ mò ń ṣẹ̀fẹ̀ nì ẹ ọmọ kan fi skẹ́ ọmọ kan fi dẹ́rùbá nì ó ti dán ọmọ ya ó ti dán kárábìnrin ọbẹ̀rẹ̀ ìdàlókun ọmọ kankan oṣù mẹ́ta tẹ́wájẹ́ ní jọ́sẹ̀ kan oṣù máa kó lóṣù mẹ́ta tẹ́wájẹ́ ní tó lóyún tẹ́wá ti bímọ báyìí yẹ̀mọ́ ńlọ nìyẹn tó bá jẹ́ eh, at-talaqu marratan fa imsakun bi ma'ruf aw tasrihun bi ihsan ẹ̀mẹ́jì bẹ́ẹ̀ ni wọ́n fún wọn nígbà láàyè tó lè dá padà pé ọyá ọyá ọmọ bọ̀ wá nǹkan eh, eh, níyàwó mọ́ o lè sọ lálákọ̀ọ́kọ́ tó wọ́n tó kọ́ lẹ́ẹ̀kejì ó tó lè sọ bẹ́ẹ̀ o ti rọ́jà àkọ́ dá padà ọ̀rọ̀ làwọn fi ń dóbìnrin padà yí pé ọyá mọ̀jẹ́ ìyàwó mi padà nǹkan ẹ̀ mọ́ kó tó parí ìdà ni o tó wọ́n ti parí ìdà èso ìgbìmí ni o ẹ yàrá dáadáa ẹ sọ ìgbì mí tọwọ́ fi parí ìdà yẹn àbíkọ́ jẹ́ pé olóòlè bá níbi tí ó sùn sí àbúnà wa bá ọ ẹwà lásìpọ̀ tí àsìpọ̀ àárín ọkọ àtìyàwó ẹ súnmọ́ra yín níbo ti súnmọ́ yẹn ọ̀bá àmọ́ sọ wípé ó ti dá padà sísúnmọ́ yẹn ó ti jí sẹ̀dá àti sọ pé ó ti ṣe kíni ó ti dá padà lọ́dọ̀ ẹni tó bá fẹ́ mọ́ ọ̀ ní súnmọ́ <laughs> ẹ̀yin bàbá ọ̀rọ̀ ńlá ni o bẹ́ẹ̀ bá ti sọ àti ọlọ́run ti gùn ó alẹ́kọ́lẹ́hùn kọ́lẹ́hùn tiẹ̀ wà fẹ́ráàkù zọ́jà ti ní zọ́jì ha mọ̀kọ́bìlà àìwàdí màdí àwọ̀rẹ́ bìl bahari òun náà ní kí obìnrin kọjá pé òun lọ kọ́ sún òun lọ kọ́kọ́ <laughs> tòun lọ́kọ̀ ìyàwó àbí eléyìí kọ́kọ́ méjì náà ní máa ń lọ́kàn wo tí mo fẹ́ rí ṣọ́ọ̀ṣì mo fẹ́ kẹ́ yọ̀ǹda mi mo fẹ́ yín má ẹ̀yọkùn lọ́rùn mi

tọ́ba ti parí háyídọ̀ ẹ̀yọ̀ kan ó ti ṣe kíni ó ti parí yóò lè lọ́kọ̀ mi tọ́ba dẹ̀ lóyún tọ́ba ti bímọ ó ti parí tọ́ba jẹ́ pé kì í ṣe háyídọ̀ yóò lóṣù kan lẹ́yìn oṣù kan wọ́n ti tú okùn kó lọ́rùn ẹ̀ àmọ́ bó ṣe sọ yẹn okùn tí ì tú àtìgbà tí ọkọ tọ́ba fún un léṣì pé mo kọ̀ ẹ́ lẹ̀ gẹ́gẹ́ bí tó béèrè lèyìn sì máa ronú dáadáa kó tó sọ̀rọ̀ yẹn tọ́kọ bá ti ní mo kọ̀ ẹ́ lẹ̀ wọ́n ti stamp rẹ̀ wọ́n ti kó ọlọ́kọ̀ àbíyàwó tó bá ti parí ìdá àwọn alfáà ní kọ́dá wọ́n ní fàlárọ̀ jẹ́ àtàfí ẹ́ alẹ́kọ́lá ọkọ̀ ò lè sọ pé ọya ẹ̀mọ̀ ìwọ́n ń bẹ̀ẹ́ wípé ọya padà torí pé òun kọ́ fẹ́ kú ìyàwó lọ́fẹ́ sí kíni ìyàwó lọ́fẹ́ lọ tó padà wọ́n sì lọ lè so igi mí ni. ani bai nuna sugura ani bai nuna kubra ẹ̀yin bàbá wa ẹ̀yin yàwó ẹ̀yin ọkọ yàwó ọ̀rọ̀ tá sọ lọ́sàn yìí ọ̀rọ̀ o ẹni kan lọ́mọ o ẹni o tọkọ bá ní òun ò òun ọkọ lẹ̀ ìyàwó ní kọ̀ mí ọkọ lóun ọkọ ẹ arábìnrin ní ìyàwó kò lè lọ láì sọ̀rọ̀ obìnrin ò lè múra rẹ̀ kó lè ọkọ àti ọkọ wá fún permission yóò wà lọ sí ṣẹ̀dá court àwọn ni wọ́n wá invite ọkọ wọ́n wá jẹ ọkọ nípa kó ṣe kíni kó fún ní tọ̀láàkì tí ń wá kọ́yọ̀ǹda rẹ̀ kójọ́ máa lọ alfarak nínú zaújẹ́tì wọ̀záújẹ́ha wọ́n ní kí ọkọ àtìyàwó kan fẹ́ra wọn lẹ̀ fítìnà tó mìfítà ní dúnìyà nínú àwọn àdánwò tọ́lọ̀mọ́ fi ń kàyàn láyé ẹni tó bá kàn ọlọ́run fàdánwò kàn yẹ́sẹ̀ àyílẹ̀ àṣàyàtì àwọn àṣetáni àwọn ni wọ́n wá ń ṣiṣẹ́ wọ́n ń ṣiṣẹ́ wọ́n ń ṣiṣẹ́ takuntakun wọ́n tó bá ti di àárọ̀ kùtù tí ìbìlísù bá ti jí sáyé báyìí pẹ̀lú àwọn yòókù pẹ̀lú àwọn ọmọ ẹ̀ yóò wá sọ fún wọn pé ẹ wá dá fìtínà lẹ́nu ayé ẹ jáde sínú ayé ẹni tí yóò súnmọ́ mi jù òun náà lẹ́ni tó bá dá fìtínà tó tóbi jù tó bá dá sínú ayé lọ́wọ́ dọwọ́ rọ̀ lẹ́kàlùkọ́ máa fún ìbílẹ̀sì ní report gbogbo nǹkan fìtínà tí wọ́n bá dálẹ̀ nù ayé tí kàlùkù bá ń sọ tí ìbá ti ṣe tọ̀láàtì àti ó dání ìbílẹ̀sì ọmọ sọ pé owó orí nǹkan ṣe nù ayé ni tí títọ́ kan náà wọ́n fi tagbẹ̀rẹ̀ síwájú rẹ̀ pé máa tàdákùtù hum àtà fàdákùtù bẹ́ẹ̀ náà wọ́n bẹ́ẹ̀ náà sọ̀rọ̀ jáde fọkọ̀sì ìyàwó lẹ̀ lónìí lédè ọ̀rọ̀ jòun nítumà ó ní sóhun ló ń bá rí ó ní wọ ìwọ ọyọ ẹ̀yìn kò mẹ́ ó ní ìwọ gẹ́gẹ́ wọn bá rí ọkọ ìyàwó ní ṣe ó ju ọ̀rọ̀ ọbẹ̀ tó ṣe tí a ní iyọ̀ ọbẹ̀ ó ṣe kí ni ọ̀pọ̀ ẹ̀yìn náà bọ́ sí kí ni ẹ̀yìn náà ṣe tó bá dé pé bẹ́ẹ̀ lọ ní tí ò tó bẹ̀ ó lè mọ̀yàn dọ́mọ́lẹ̀ tí wọ́n ti múná bí ẹ máa paná torí pé ìpèjì ta san owó ń ṣe kíni owó ń jó arákùnrin dẹ̀ wọlé kí láyẹ kó ṣe kọpa náà yẹn wọ́n báyàwó rẹ̀ wọ́n ní ah, ẹ̀ẹ̀ná ti pa náà ìyàwó mo ti pa ẹ máa ṣàkíyèsí òun ẹ bá béèrè pé máa <laughs> Eh, ọkọ ìyàwó ẹ ìyàwó ẹ̀ ní pariwo yẹn ìyàwó ẹ ìyàwó ilé ẹ lẹ́wà tán nálẹ̀ ọlọ́mọ sèyìn ló ní gbèsè ẹbí yín kúkọ́ ẹbí yín ẹni látòkó ìwọ oko náà ní ọmọ náà mọ̀ náà bá tán lé pé aró oko aró odò ní <laughs> bó ṣe máa níwọ̀n bá yẹn tí wọ́n bá mọ́lẹ̀ jẹ láàrin ara wọn ìyàwó dọ̀mọ́lẹ̀ ọkọ sọ́fà ọlọ́wọ́n bá aláàkọ́ mọ́tẹ̀ ìṣàánú ẹni kọ̀ọ̀kan wa lọ́ba di pé sẹ́mi lọ́n bá rí mo ti kọ́ ẹlẹ̀ tọ́wọ́n náà ní èmi náà ṣe máa wàhálà yẹn ti pọ̀ èyí tí ò tó bẹ́ẹ̀ ń fa divorce jẹ̀má ẹjẹ́ a máa ẹjẹ́ a máa o àmì obìnrin lónìí ó lè bọ́kọ rẹ̀ pé wọ́n fi ọmọ àníkí ló ọ̀dà yín gbàtọ̀ mọ̀ pé ọ̀fẹ́ fẹ́yàwó mi kí lọ fẹ́ ń fún ṣètò wá ti wá fẹ́yàwó léèyàn ìtumọ̀ ẹni pé kéèyàn máa lọ ṣe nínú ìran wa àbí ìran ti yín náà ṣé ẹ̀yin nìkan ni wọ́n kọ́ fẹ́yàwó lé yóò wá bínú jáde tán yóò wá lọ lè kan wàhálà yóò máa dààmú wájú òní ṣe lọ èèyàn ní ṣe kíní èèyàn ní ṣe padà sí mọ́ àsìbáàbò tọ́lá ẹ̀yin bàbá wa àwọn kan tí máa ń fa tọ́lá yìí wọ́n ní àlèwẹ̀kọ́ yàtú ọyọ́rún mínà ìlàjì yíyàn ó prevent marriage ó bẹ́tà ju kí nǹkan ti dàrú tẹ́kẹ́ máa wábàáyọ lọ ojú àpá kò kí jọ ojú ara o tí ilé yẹn bá ti rack oyé tí divorce bá ti ṣẹlẹ̀ kò lè dàbí kò lè dàbí torí ààyè ìyá lọ́dọ̀ ọmọ ọ̀tọ̀ ni ààyè bàbá lọ́dọ̀ ọmọ ọ̀tọ̀ ni alákọ̀ọ́kọ́ nínú ohun tí máa ń fa sóòlù ìkìyàrí òun náà ni kéèyàn lọ lè ṣẹ̀ṣà ìyàwó tí kò wù ú arábìnrin ò wù ọ́ ọdẹ lọ́mọ mọ́lé jẹ ẹ padà túká nítorí bá wùyàn lèyàn máa ń ṣe kíní ilẹ̀yàn máa ń fẹ́ fáńkì owó máa ń tọ́ balakun mílíọ̀nù nìsa ọlọ́run ní ẹfẹ́ tó bá wùyàn láàrin obìnrin ẹlẹ́ẹ̀kejì ìkìtìláfù àkídà ẹ̀sìn yóò papọ̀ àkídà yóò papọ̀ mọ́nájì yóò papọ̀ ẹ padà túká ìyàwó rí pé súnà lélẹ̀ ọkọ ní bídíà ni ìyàwó ní kúfùrù ni ọkọ ní gèdè kúfùrù máṣíyà ní ẹ̀ṣẹ̀ ni wọn ò ti gbọ́ra wọn yé mọ́ lérí ọ̀sìn ẹ̀sìn tóbi nínú ọkàn ìyàwó yẹn ò ní fi dọ́gbàgbọ́ yẹn sílẹ̀ wọ́n lọ́ọ́ lè fẹ́ kúrò bídíà tó kúfùrù lápẹjọ́ yẹn ọwá yẹn ní padà fẹ́ra yín lẹ̀ ó ní mo rẹ̀ ti ń bọ̀ ọlọ́ọ̀lọ́bì kó máa ah ní láti nílẹ̀ mọ́sùnmọ́ mọ́ kí ló dé àwọn ah, ẹni ẹ ti di káfẹ̀ wọn ò sì ní kí mùsùlùmá kọ́ máa bẹ lábẹ́ kèfèrí kí ló wá wá lọ́bẹ̀ tẹ́lẹ̀ ló wá wá lọ́bẹ̀ ìyàwó alùsùn náà ó lè fẹ́ mọ̀mùtẹ́lẹ̀ ọ̀ oyé arábìnrin sunniya sàlàfíyà ó lè fẹ́ mọ̀mùtẹ́lẹ̀ jama kí ni wọ́n padà tẹ̀lẹ̀ jama ẹ padà túká àbótúwá lọ lè fẹ́ Eh, kìrìsìtẹ́nì àwọn ìjọ olómi àtọ́ ọwá ni à ń pè sí islam ọmọ àti islam ọmọ àti islam kọ́ èyí islam lórí láàrẹ̀ ọ̀tọ̀ tí tó rí nítorí rí yẹn yọ́padà gbó yọ́padà tán ẹ̀sìn nìkan ní òní tán ọwá délé tán tọ̀hún yíyan mi àtòróró sí orí bẹ́ẹ̀dì aláàjì wa ń pariwo wípé sọmọ fọwọ́ gbàgbọ́ nínú tó yán yẹn ó ní bẹ́ẹ̀ bá ti yẹn eléyìí sára ẹ̀ lè rí gbàlà ẹ̀tí ilé ẹlẹ́ha ti ń gbé àǹtú wálé lọ́dọ̀ àwọn àfáà sáláfí àǹtú ìyá rẹ̀ gbé fún ó lè àfáà ti wa ní tí ma ń bá wa nìyẹn lẹ́nu bá mú ó ti ọ̀nà là àbíamọ́ bí wẹ́rẹ́ àǹtú kí náà hàn sí ní àǹtú ya jákíjákí ya yí lò ya ṣakṣaka ya yí lò àwọn náà fífi ní bá ti bá ti bèèrè láti ẹ̀dìn ànábì ní gbìyànjú kọ ọwọ́ ẹlẹ́sìn sọ́wọ́rọ́ àwọn kan tó wọ́n bẹ̀rẹ̀ ayé sìn ẹ̀sìn rẹ̀ aṣọ tọ́wọ́ nìkan náà lẹ́sìn tó bá ti bọ́ sọ yẹn lẹ̀ èyí ó pé àgbákò ló ń gbé aṣọ nìkan náà lẹ́sìn ẹ̀pẹ́ ẹ̀sìn náà lásọ ká mọ̀ pé kéṣẹ́ ẹ̀sìn ni ìtọ́gbọ́yé ìtọ́mọ̀ lẹ́sìn níbi ọ̀la mọ̀ pé arábìsọ̀ ní bá wá mutakarija mìjáàmìyàtì sòdíyà mìjáàmìyàtì àsàríyà mìjáàmìyàtì islamiyà ọ̀rọ̀ orí bẹ̀ máa ó bẹ̀rẹ̀ bá ń wẹ́ ẹni tó mọ̀ kí ó tó gbọ́ lárúbáwá gan kọ́ mọ̀ káwọn mọ̀ mi lárúbáwá ọ̀rọ̀ orí bẹ̀ máa ọ̀tọ̀ lárúbáwá ọ̀tọ̀ wà ọ̀tọ̀ ni lárúbáwá ọ̀tọ̀ ni lárúbáwá ọ̀tọ̀ wọ́n sì mistake o ọbẹ̀ lọ́wọ́ ní ọwà sí ìwádìí gbígbà rẹ̀ wá sí kíní ọba sí ma wọ́n kàn ní òun lọ́gba fọ́ọ̀sì nínú musabaka kura lọ́ba ma. lọ́ba délé sẹ́wà rí pé ha musabaka lọ́lọ́tọ̀ ó sí kíní lọ́lọ́tọ̀ àwọn yẹn dáadáa wà ó tí wọ́n jẹ́ àfisọ́t tí wọ́n jẹ́ muslimat mominat kọ́nitat taibat abida gbogbo tó ké ọwà lára bọ́lá wá fi hàn sí gbòǹgì ẹ̀yẹ ìyẹn ti wà ní àlìjánà yìí àyàrá òní jánu ayé kọ́dà tó bá ń pọ̀ kakú bá àyàrá òní níjà ìpé ilé yìí bí mo fẹ́ ká àwọn ọmọdé yóò ṣe kí ni yóò mú wọn débẹ̀ gbogbo àwọn tó rí bẹ́ẹ̀ ọlọ́mọdé wọn lápadà sí gbogbo àmọ́ èyí tó ń gbọ́ yé nínú ẹ̀sìn òun náà ní ti yẹn wọn bá aláàkọ́ mọ́sá ìtún ṣe min mar'a òun náà ní kí obìnrin nínú àwọn kan tí máa ń fa talaq òun náà ní kí obìnrin kọ́ mọ́kọ rẹ̀ lọ́wọ́ kó wọn tẹ̀ láṣẹ mọ́ tẹ̀ láṣẹ adamu ta'ati daraja ọlọ́run ní àwọn ọkọ àwọn náà lọ̀gá yìí òkè yìí ni wọ́n wà ọmọṣẹ́ máa ń tẹ̀lé ọ̀gá ọmọlẹ́yìn máa ń tẹ̀lé ẹni wọ́n fi sọ̀gá yìí ọlọ́run ni wọ́n lè rí jáde àléhìn náà dára dára jẹ tún jáde náà ọlọ́run láwọn ọkọ yín wọ́n àwọn yín àwọn lékè yín ló sì jẹ́ pé obìnrin tí ó máa ọkọ lẹ́kùn ti sílẹ̀ ó ti mọ̀ pé kò ní dáhùn kò ní ṣe ṣe nǹkan báyìí olóhùn ṣe wá olóhùn ọ̀wá lọ olóhùn wọ́n gbọ́dọ̀ gbọ́dọ̀ sọ̀rọ̀ mọ́ olóhùn kankan lòún lọ́rẹ̀ ṣe kó ṣe <laughs> lẹ́kùn fọ́ọ̀sì ti sílẹ̀ ètò fẹ́ káwọn ọmọ ọmọ sí ni yóò tún máa kọ́ àwọn ọmọ sí bàbá wọn gbogbo obìnrin tí ọkọ rẹ̀ bá ti fílẹ̀ àwọn gbogbo obìnrin tí ó bá ti máa tẹ̀lé àṣẹ ọkọ rẹ̀ àwọn ọmọ rẹ̀ wọn ní níbẹ̀rù rẹ̀ sábà pé obìnrin ni wọ́n máa sọ fún ọmọ pé bàbá rẹ̀ fẹ́ dé àbúfẹ́ dé tán bá gbọ́ mú àmọ́ kí obìnrin wọn máa sọ fún ọmọ pé ẹ ẹ máa ṣiṣẹ́ yín kò sí ń dábò ṣe jòkó ẹ òun lọ́kànlẹ̀kùn lọ́wọ́ léyàn bí jòkó ẹ kò sí problem irú obìnrin bẹ́ẹ̀ ẹ ẹ ti ń kanlẹ̀kùn divorce ọlọ́run sọ fáwọn ìyàwó ànábì nígbà tí wọ́n dá àwọn rìgímọ̀ kan lẹ̀ nígbà àwọn obìnrin wọn ti pé méjì mẹ́ta wọ́n máa ṣe àwọn rìgímọ̀ kan ìyàwó Aisha ìyàwó Hafsa ọlọ́run bá ní àṣà rúbúhù ìntọ́lákọ́kùn ọlọ́run bá ní hey ọba yín hey ọba yín hey ọba yín Allah àṣà rúbúhù ìntọ́lákọ́kùn náà ayé òbúdìláwò àṣà rúbúhù ayé òbúdìláwò ìntọ́lákọ́kùn náà ẹyẹ fa wàhálà o ń tọ́ lákọ̀ọ́kùn náà tí ànábì bá kọ̀ yín lẹ̀ ọ̀sá rọ̀bùhù rọ̀bùhù ẹ̀ ó fi ìdọ́fà ànábì sọ́dọ̀ ara rẹ̀ màíyà màíyàtúlá alhassa ọlọ́wọ́n bá ní tó bá ilé kọ̀ yín lẹ̀ ayé bùdílà wà zùwà jẹ́ khayran minkun ma wá fún láwọn ìyàwó mi tó dáa jẹ yín lọ kí ni kọ́ọ̀lì tiwọn muslimatin mu'minatin kí ni ẹlẹ́kẹta kọ́nìtàt kí ni bá kọ́nìtàt àwọn obìnrin tí máa ń tẹ̀láṣẹ ọkọ wọ́n máa tẹ̀láṣẹ ànábì tá ànábì bá ti ló tó àwọn náà lòyìn ó ṣe kí ni òtítọ́ tẹ́ ò bá ti tẹ̀láṣẹ ọkọ nígbà ń gbọ́ yìí ni pé nínú àyà yìí ni wọ́n padà di fọ́sẹ̀ ọba ti tẹ̀láṣẹ ọkọ ilé ti dàrú wàhálà ti dé ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa ẹ̀yin kama sáàrin yẹn àwọn bá ní kí ni máa ń fa àti obìnrin tí kò kí fi tẹ̀ láti ọkọ wọn lọ́lọ́kọ̀ọ́kọ́ tọba ní mà jọkọlọ ó yóò kàwé jọkọlọ àbó kéwú jọkọlọ ọkọ máa sọ pé bàbá lè bá ní sọ̀háhà yóò ní iná mọ́mú sàrí ti dọ̀ áfà wàhálà dé àbí wàhálà dé torí kò fẹ́ tẹ̀lé ńdọ́kọ́nsẹ́ kí ni tọkọ́nsọ tí wọ́n ti kò bá ti sọ báyìí twenty one nínú mọ̀jáládì mùtẹ̀míyà mọ̀jùmọ́ fatawa sẹ́fún mùtẹ̀míyà náà sọ báyìí ó ti káńtà ti sẹ́fún báàs kí ó kà láwọn yẹn kéde àárín yẹn bẹ́ẹ̀ bá pàdé àwọn yẹn èyẹ ṣe àgbákò ọlọ́mọdé asínrin ẹ bójí ọ̀padà wá di pé olúwa mú yẹn bẹ̀ èyí wá láàgùn nínú èsì fẹ́yìn bá ti ní obìnrin tó nímọ̀ nípa ẹ̀sìn ọlọ́run èmi gbọ́dọ̀ sí kí ni èmi gbọ́dọ̀ bá lẹ́yìn lọ́wọ́ ní máa sọ òun ò ṣe ẹ̀yin obìnrin kọ́kọ́rọ́ fẹ́ ìtẹ̀láṣẹ ọkọ ní kọ́kọ́rọ́ owó kọ́kọ́rọ́ owó owó tẹ̀ wákàtí yẹn abẹ́ ìtẹ̀láṣẹ ọkọ lọ́wọ́ bẹ́ẹ̀ bá tẹ̀láṣẹ ọkọ tẹ̀ bá ń wó káàkiri owó yẹn wàhálà lẹ́pàdà fẹ́ràn wàhálà ẹ̀yin bàbá wa ìyá wa ẹ̀yin sisters wa ọlọ́wọ́n bá àlá ó tún wá sọ nínú àyà kan pé tẹ́ẹ̀ bá ti tẹ̀láṣẹ ọkọ òun ti wà lẹ́yìn ó ní ọlọ́wọ́n bá níbẹ̀ bá ti ń tẹ̀ láti ọkọ̀ fàlátẹ̀dùgbò àlẹ́hìn náà sàbílà ọwọ́ akọjú sáwọn ọkùnrin wípé ẹmọ́ yẹn wọ́n jẹ́ o inna Allaha kana aliyan kabira ẹ̀rọ ni báwọ́ ọlọ́wọ́n bá ní òun tóbi o ẹ bá kọjá àlàlẹ́ wọn lẹ́gbẹ̀ẹ́ yẹn jẹ́ látàrí pé ń tẹ̀ láti rẹ̀ ń tẹ̀lífà fún ọ wọ́n òun jẹ níyà ọlọ́run bá ní òun bẹ pẹ̀lú ẹ̀ torí òun tóbi jù wọ́ lọ nítọ́lọ́run sọ ni pé òun di pẹ̀lú ẹ̀ nítòbìnrin ṣe tọ́lọ́run fi ní mọ́wọ́rí mọ́wà lẹ́yìn ẹ̀ tọ́à àwọn obìnrin Madina wọ́n ti gbé arábìnrin kan dìde wọ́n ní kọ́lọ̀ lè sọ fún wa níbo Muhammad sallam ipe àwọn ọkùnrin ti gba wájú wa nínú jihad wọ́n ti pa wájú wa nínú sẹ́ẹ̀rí àwọn ni wọ́n jòkó máa ní ládá tọ́pọ̀ arábìnrin tọ́ àtòkúnná lé àzọwájẹkúnná tá àdìlò dàlìkì akbiri akbiri nisa fìlìmọ̀dínà lè sọ fún gbogbo àwọn obìnrin tó wà mọ̀dínà ó ní kí wọ́n máa tẹ̀lé àṣẹ ọkọ wọn ó ti ṣe déédéé gbogbo jihadi táwọn ọkùnrin lọ ẹ̀wọ̀n tó ànábì parí ẹ̀ wọ́kọ̀ nínú mìkúnná tẹ̀fàlò ànábì ní àmọ́ ò sọ fún wọn yí pé àwọn díẹ̀ nínú yín ni wọ́n lè ṣe o Allahu akbar wọ́kọ̀ nínú mìkúnná tẹ̀fàlò ànábì láwọn díẹ̀ nínú yín ni wọ́n lè ṣe o torí àdámọ́ta dóbìnrin ni pé kọ́mọ́ gbọ́rọ̀ gbogbo obìnrin tó kò lè ọkọ lè ní ẹlòlè wádìí kí lọ́fà àìgbọ́rọ̀ ẹ̀rọ pé wọ́n kan kankan mọ́ wọn ní inú ìsì kí ló ọkọ yẹn bọ́ ọkọ rẹ̀ ń sọ̀rọ̀ wọn náà ọkọ rẹ̀ ní kò sí báyìí ló ń ṣe lọ́wọ́ fi kí lọ́jọ́ ìyàwó tí nǹkan yóò sì nígbà míì máa ń bóyá iṣẹ́ làwọn bá fi ní iṣẹ́ obìnrin ó lófin ẹ̀sìn láàmù ní gómìnà ọmọ ṣiṣẹ́ àmọ́ ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ tóbìnrin ọba ṣe ìsìláàmù fi òfin dè é wípé obìnrin fẹ́ ṣiṣẹ́ à ọ̀gbọ́dọ̀ gba ọ̀gbọ́dọ̀ jẹ́ṣẹ́ obìnrin táàmù kó obìnrin ní ma ṣe kíní ní ma ṣe lé ẹlẹ́ẹ̀kejì kò gbọ́dọ̀ gba ìtọ́jú ọkọ kò gbọ́dọ̀ gba ìtọ́jú ọmọ kò gbọ́dọ̀ gba jẹ̀lẹ̀báàbò lọ́rùn ẹ̀ àti nìkọ́ kò sì gbọ́dọ̀ wà láàrin àwọn ọkùnrin free mixing free mixing Mr. John tí yọ pàkì síwájú lé Abu Zainab ìpè ọmọ Zainab kan jáde o àjọ wà ní local government ni ah ìyàwó Abu lọ́gbàgbé lọ́gbàgbé bọ́ àwọn sísà mi wọ̀n wọ́rì mọ́ ah, yọ tapẹ́rẹ́ pẹ̀lú jẹ̀lẹ̀báàbò sí mọ́tò yín bá jẹ́ ani ní owó ní kókó ìgbà tí ó fi wówó dáàrin àwọn àtọkọ́ ti segí ní àti tóka wàhálà tó padà wá ṣẹlẹ̀ owó tí wọ́n yàn ipa rẹ̀ ò ní ka mọ́ ọ̀pọ̀lọpọ̀ obìnrin lè ní wọn ò ní ká má ṣiṣẹ́ bọ̀dé ẹ ṣiṣẹ́ tí ó tọ́jẹ́ pé kò ní mú yín wíìkì kò ní tọ́ bá ìdẹ́dà yín mu bí kò ọmọkọ́ yẹn lẹ́kọ̀ọ́ ọmọkọ́ yẹn ń ta kọ́ ọmọ gbẹ̀bí báwọn obìnrin kọ́mọ ta kírímù fáwọn obìnrin ẹgbẹ́ rẹ̀ nǹkan ọmọ ṣe ìdámọ̀ fáwọn obìnrin ẹgbẹ́ àbí ìyàwó tiẹ̀ ó gbìlọ̀dà fáwọn kó ṣe ìdámọ̀ iṣẹ́ ta fẹ́ káwọn obìnrin ọmọ ṣe yẹn ọ̀rọ̀rùn gbogbo àwọn ìtọ́jú pẹ́pẹ̀pẹ́ àwọn nursing iṣẹ́ àwọn obìnrin nìkan máa tọ́jú àwọn obìnrin àwọn jẹ́ pé ọkùnrin náà máa tẹ ìyàwó rẹ̀ là nígbà méjì bò ẹ̀ ẹ̀rẹ́ àlọ́ nìkọ́ọ̀bù ọ̀dẹ̀ ń ṣe ojú ara rẹ̀ pẹ̀lẹ̀ bùkátà sí ọfẹ́ yẹ̀yẹ̀ náà ibi táwọn obìnrin wọn ti wúlò ní ibi táwọn obìnrin wọn tó ti wúlò ní ẹ̀ pé òun fẹ́ máa ṣiṣẹ́ torí kípa ọkọ̀ kọ́mọ̀bà máa káhùn ibi tí lọ́gán ni ẹ àwọn obìnrin kan bẹ́ẹ̀sì wọ́n fẹ́ ṣiṣẹ́ nítorí pé kípa ọkọ̀ wọ́n bá kí ni wọ́n bá káhùn àníjọba ti fún un lóúnjẹ òun lówó tó fi jẹun tí ọba I have my money no problem ẹ̀fílẹ̀ bàbá yìí ti bí nílò àbí <laughs> má sọ òyìnbó jákujàku òyìnbó rádaràdà òyìnbó tó sọ títí tó fi wọ depression tó sọ òyìnbó yẹn débi pé ọ̀padà wọ depression ọkọ dọ́là sí ọ̀rọ̀ kọ àwọn èèyàn bẹ́ẹ̀ lù èbó sì tán pariwo ọkọ àwọn náà wọ́n lé ọkọ jáde o wọ́n lé ọmọ lẹ́kọ jáde lù èbó ni ọwọ́ apáwò nǹkan oyé ọ̀rọ̀ sẹ́nà ló dìjà ọ̀padà wá pawó yẹn tán ọwọ́ wọ depression gbogbo owó tí wọ́n ń pa ògùn depression ní fi ṣe kíni mi fi rà tó àdáwò lámì tó ní ẹ̀ ọba ìbẹ̀rẹ̀ máa ń lo àwọn nǹkan tí ìkan máa kí mojú ara káàkiri ẹ̀dá kùn sí ìyẹn wá jọkọ ó jọra wọn ẹni bá ti lùsì ọkọ ó ti lùsì ayé ẹ̀ ẹni bá ti tí ọkọ bá ti bọ́mọ lọ́wọ́ ẹ lè bí àwọn opó ẹ lè bí àwọn dìbọ̀sí wọn rẹ̀rìn ní ojú yín o àmọ́ wọn kéré nínú ilé gbogbo àwọn tí yàn bẹ́lọ́n fún ọlọ́mọ́sàbà sọ̀kọ̀ lálùbáríkà fún ẹ̀yìn bàbá wa nítorí àsìkò wa ọ̀yẹ̀ nínú àwọn kan táwọn fàkà òun náà ní kí ọkùnrin ọ̀yà wọn wọ̀lúwàlì dátò lè dínà ọ̀làdáwọn náà àwọlẹ́ ní káàmìlì lè mẹ́rin àrọ́dà ayò tí má àrọ́dọ́ à ọlọ́wọ́ láwọn obìnrin àwọn ní káwọn fọmọ yín lọ́yàn wọ́n lè lọ́dún méjì رزقهن وكسوتهن بالمعروف أدب ياوي وعلى المولود له ألا تساسيه بني أبي ẹ̀hẹ̀ wá kú sẹ́ẹ̀tì ẹ̀ ọlọ́wọ́n ní ìwọ́tọ̀ wájọ́ kọ ọlọ́wọ́n bá ní ìwọ́ máa fún ní rísíkù ọmọ fún ní owó owó ọmọ fún lówó wà àwọn afọ àwọn mẹ́mí wà àti fún nìyà wà ó láti wà àti sọ̀rọ̀ pé ìtumọ̀ ni pé méjèèjì kìí ṣe kankan náà rísíkù òun náà owó lọ́tọ̀ wàkísùwà tó ń náà aṣọ lọ́tọ̀ bil ma'ruf pípa rẹ̀ bá ń ṣe kí ni pípa rẹ̀ bá ṣe ma bọ́ bá pọ̀ ọ̀kọ̀ náà púpọ̀ tó bá mọ níwọ̀n bá níwọ̀n bá wọn gbọ́dọ̀ mọ́ ṣe kí ni ọgbọ́dọ̀ mọ́ náà kọ́ wá ń sọ pé ìwọ ti fún lówó àmọ́ òun nira sọ mistake ńlá ni kò níwọ̀n ti ra ọ wá béèrè pé mo ní di fifty thousand ó dẹ̀ lágbára bẹ́ẹ̀ àwọn ń bá àwọn èèyàn ní twenty thousand ṣeré náà lọ́wọ́ bèèrè pé síbí mọ́ra sọ fún lánàá ha kí sí wà ọ̀tọ̀ orí ọ̀tọ̀ mọ́jà wọn ẹ̀yìn ọmọ láti ẹmọ wọn létí ẹni káwọn wọn mọ́ ọ̀tọ̀ ni rísíkù ọ̀tọ̀ ni owó aṣọ ọ̀tọ̀ owó bàtà ọ̀tọ̀ oúnjẹ ọ̀tọ̀ owó ọfẹ́ náwó ọ̀tọ̀ tó àgbọ̀dọ̀ mọ́ bèèrè pé kí ṣe kí ẹlẹ́kùn àwọn onímọ̀ sọ́nà ọlọ́run wọ́n láàrín ẹ̀kọ́ ṣàánú wa aláàmà pé ìbọn fún wọn ní sùkú yẹn ní ọjọ́ kẹ gbádùn wọn lọ́ba ti yaun ìyàwó rẹ̀ padà kọ́ ẹlẹ́ o àwọn yaun débi pé wọ́n kan rí nǹkan di nǹkan dáadáa jẹ sọ́run ara rẹ̀ dépò tó fún ìyàwó dépò tó fọmọ lẹ́yìn náà wọ́n fi tó àti ìsìtìmta òun náà ní kọ́kọ́ àtìyàwó káláwọn súnmọ́ra wọn mọ́ divorce máa ṣẹlẹ̀ àbí kọ́ máa ṣàgbára mọ́ lọ́dọ̀ kìíní àti kejì divorce máa ṣẹlẹ̀ torí pé kí wọ́n ẹ̀rí méjì fẹ́ fúnra yín yẹn kò sẹ́ni tó tún lè fún mọ́ lẹ́yìn ìwọ tó bá ti paná mójútó láàfíà rẹ o tó bá ti paná ìyàwó rẹ lọ tó bá ti mọ́ná lọ ìyàwó ti kíní it's going mọ́tàn rẹ tó bá ti fẹ́ kọ́ lọ sí nǹkan méjì ọmọ ṣẹlẹ̀ inú kọ́ ọmọ yọ́ sínú ọjọ́ ọlábẹ́ àbí káàrí ó sì máa ní ọmọ ogun ogbó owó sí lọ́wọ́ ti gbà ogun lọ́wọ́ fi sí kíní ogun kọ̀dẹ́ ní súnmọ́ ó wà lọ́sibítù ogbódú tálàfíà rẹ ìjẹkújẹ ìmúkúmu ọ̀dọ́wẹ́ ọmọ mínírà méjì láàárọ̀ ọjọ́ ìfòfò ọjà wàlà ó tó dọ̀sán ẹ̀hẹ́ ó tó jẹ búrẹ́dì ó tó fi mínírà méjì lẹ́yìn nítorí lọlé lálẹ́ oyé ó tọ́ra sóbò ní ṣúgà àdáhùn di mélòó jọmọ́ ẹ̀ nínú ara àkàyí náà ní ní jẹjẹgújẹ èyí máa mójútó rẹ̀ o Islam gan fóbìnrin ní ìgbàláàyè tó bá ti paná kọ́ ma lọ ọlọ́mọdé apaná o nínú àwọn tí máa fa divorce òun náà ni òun náà ni kí ọkùnrin jẹ́ òkúròrò wá lu obìnrin ọba ti lòdà nìkan yóò fi ọlẹ̀ àlẹ̀tẹ̀dá mìnàlùmọ́dá àbíkóbìnrin kọmọ síkẹ́ ọkọ rẹ̀ pẹ̀lú àwọn nǹkan sharp àwọn sharp items kóbìnrin ọmọ yọ bẹ́ẹ̀ sí ọba yìí pé ma gún ẹ sọmọ pé ọmọ àdúgbò báyìí lóhun pẹ̀lú nìkọ́ <laughs> nǹkan bẹ̀ẹ́nu ayé o mo ní mọ̀tẹ́kíbà jẹ́lìbá o mọ̀tàhájíbà wádìí dáadáa o wáyé di dáadáa wádìí ẹ̀ débi bí ó ti kéwò àwọn tó kọ bóun ni wọ́n ṣe rí àwọn ẹbí ẹ̀ bàbá àtìyẹ́ ẹ̀ bóun ìyá rẹ̀ rí ẹ̀jẹ̀ máa rán o ọ̀yìn náà ẹ̀rí kadà sars kò sí rọ́mẹ̀ ah, ah. àmì bí sọ̀sán láti sọ níbẹ̀rẹ̀ ó ní mami mọ̀lúdi ilà yúlẹ̀ dẹ̀ àìlẹ́l fìtàrà àbíọ́mọ naturally kò sí nǹkan kan ó wá dáadáa fa àbàwà àbàwà hùnà àbúwà ọmọ aw abuha wa ha ọmọ mi ò gbèsè àmọ́ ti yára lára ọkọ mi yọ fẹ́ obìnrin ẹlẹ́sìn ni ní sọ́sáàt àrí súnà wà tí bàbá rẹ̀ kú ní ààrẹ àbúrò ló sì wá jẹ́ súnni tọ́mà wá sọ pé ọfẹ́ máa nàyàwó kí lọ́kọlù ẹ́ níbo ló ti anas ó ní má daraba rasulullah ìdá nìsa ìkọ̀tù ànábì ọ̀nà ìyàwó rí tó ànábì tó ti ń tẹ̀lé náà ẹ̀yin tẹ́ ẹ̀ na ìyàwó eléyìí ẹjẹ́ jẹ́ pin fún yín na dáa o ìwọ obìnrin tó ń yọ gò sọ́kọ ajá lọ lè mú gò lè mọ́ bẹ tó ti bínú tán kò sí tí o lè ṣe kíní kò sí tí o lè mú o lè Ah, ẹni tó lóun ọ̀pá ọ wọ́n bá yín parí ìjà ọ eh, yọ ọ̀bẹ ẹlẹ́ẹ̀kejì ó tún yọ <laughs> ẹlẹ́ẹ̀kẹta ọ yọ àdá ọwá ní àfínsílọ́ eh, <laughs> ní àwọn ò lè ṣe mistake lálákọ̀ọ́kọ́ o ní fi ń dẹ̀rù bàyàn ní kìtìbó mi ni ẹ̀ o àdébìlá àwọn màláíkà ọmọ sépèlé tó fi gbé kalẹ̀ ẹni mọ̀lẹ́húnà wọ́n ti sépèlé yẹn àdébìlá tó èyíkéyìí oyè ọmọ èèyàn tó bá mú nǹkan kọ́yà ìbá àjọmọ̀ ìyá rẹ̀ ní fi ń bá ṣeré nǹkan ọ̀bẹ nǹkan sómsóm tó mú lọ́wọ́ báyìí àwọn màláíkà ọmọ sépèlé tó o ọkàn fi ń dẹ̀rù bá ni o kátó wá pé tó wá gùn tí ìbá sì ha òun sì ọ̀pàrọ̀ èsù náà ni àmọ́ òun ló fi ara ẹlẹ́ fún èsù akéjọ nǹkan jà ohun ajíyà ó tó bá wọn ó tó ẹ̀hẹ́ tọba rẹ̀ fi lè ọkọ lẹ́ o ọkọ yẹn nítorí pọ̀ ní fẹ́ràn rẹ̀ kọ wá gbẹ̀mí ẹ̀ nítorí fàtí fọ́ọ̀sì òun náà ní sìnà ìyàwó tí máa ń ṣe sìnà ó ti dágbére fúnlé ọkọ ọkọ tí máa ń ṣe sìnà ìyàwó padà kú lọ́dọ̀ ẹ̀ tọ́lá àwọn àlùfáà kan kan mẹ́rin wọ́n nìkan mẹ́rin yẹn tí ọkùnrin bá ti rí lára ìyàwó rẹ̀ wọ́n ní kọ́mọ̀ wulẹ̀ tún máa tún rò mọ́ kó tètè yọ̀ǹda ẹ̀ ìyàwó ń ṣẹbọ ìyàwó ń ṣoògùn ìyàwó ń ṣe ṣìnà ìyàwó fẹ́ pa ọ́ wọ́n ní mọ́tún rò mọ́ o mẹ́rẹ̀ẹ̀rin yẹn mọ̀lẹ́ká ti ni yàmúṣìríkà sáhírà kọ́tílà záníyà ẹ̀dẹ̀ sọ fún ọlọ́run ó ní bọ́wọ̀n ó sì máa ṣe nìyẹn wọ́n ní ìròyìn mẹ́rin tó bá ti gbé lára obìnrin kan ti lè yọ̀ǹda ẹ̀ torí bọ́ yọ̀ǹda ẹ̀ tẹ́lẹ̀ náà wọ́n náà padà sí kí ni ẹ̀wọ́n padà kú láyé ayé padà yọ̀ǹda wọn náà <laughs> nínú àwọn tí máa ń fa owó àlìgẹ́rà tó lè mọ́ fúrítọ̀ owó tó kọjá àlà owó tó ṣe kí ni jama owó tó ti kọjá àlà owó tó kọjá àlà ọkùnrin mi obìnrin mi owó ṣètọ́ àlìgẹ́rà tó àlè mọ́ àṣẹ ìtọ̀ níyà àlè síyà owó tó ti kọjá rà mú fóònù wa fóònù ìyàwó ẹ̀ lọ́gbà ẹ̀ àwọn olè mátàtì àwọn olè mátàtì ìgbà tó wò tán rí pé kò sí nǹkan kámẹ́ ayágbà máa lọ ó tún lóru ó tún tún mú ọ lẹ́tọ̀ọ́ láti máa tún fóònù ìyàwó rẹ̀ torí privacy rẹ̀ tó jẹ́ pé ọ̀rọ̀ fámìlì wọn kan bẹ tó jẹ́ àṣírí láàrin òun àtàwọn fámìlì tó gbọ́dọ̀ mà inú nǹkan tó wà mà gan ọmọ inú rẹ̀ nídùn mọ́ pé ẹ́ sínú ọ̀nà tí mo ti fẹ́ ìyàwó ni tó jẹ́ pé kò sí fámìlì kan tí ò ní dáwọn náà rán ọ lẹ́tọ̀ọ́ láti máa tún fóònù ìyàwó ẹ̀ bí ìyàwó náà ò sì lẹ́tọ̀ọ́ láti máa tún fóònù ọkọ ẹ̀ ó lè sì máa tún fóònù ọkọ ẹ̀ kí lọ́kọ lọ ẹ́ ọ̀fẹ́ wo yà láti tọ́ wọlé ọ̀fẹ́ wo bọ́yá ọ̀fẹ́ fẹ́ ìyàwó mi kí n jẹ́ kò sẹ́nìkan tí ó máa nísìn kẹlẹ̀kùn wàhálà nísìn kẹlẹ̀kùn divorce èyí tó lè jẹ́ kéèyàn máa tún fóònù ìyàwó àbí fóònù ọkọ nígbà téèyàn bá fura pé ọfẹ́ jọ pé ọfẹ́ máa rìnrìn kò pé ọkọ yìí ó gbé fóònù ọlọ tọ́lẹ̀tì lọ lérí sí fún wọn ta ní sọ̀rọ̀ tọ́lẹ̀tì obìnrin lè wọ́gbọ́n wò pé kọ́mà jẹ́ pé ó ti kó sọ́wọ́ àwọn sẹ́wó látara bẹ́ẹ̀ yóò lè rescue ẹ̀ àmọ́ kò sí fura kò sí kankan kí náà wọ́n látẹ̀jẹ́ sàṣù wọ́n ní owó náà máa mú yàn ṣerú ẹ̀ àmọ́ yóò obìnrin kan nílẹ̀ haúsá wọ́n ní òun ò ṣe ẹ̀wà divorce wọ́n divorce wọ́n divorce ọbẹ̀ kan kú láyé ní nítorí owó ó dé inú agboolé wọn níwá ní ọkọ rẹ̀ ó ti lọ sí ilé àná wọ́n ní wọ́n múra ilé àná lọ́wọ́ báyìí pé wọ́n lọ ilé àná wọ́n fẹ́ ìyàwó kejì tó fẹ́ wọlé sẹ́wọ̀n pé tó yẹ sí ni pé ah ẹjẹ́ kí ní obìnrin ọmọ ìyá wa náà nínú ẹ̀sìn ọlọ́run barakallahu fiha ọlọ́run bá láàyò mẹ́rin àdúgbò àtà yóò bá láàáhìhì wọ́n yóò bólé náà sí ààbí bá fẹ́ fún ọ̀lẹ́lẹ́ kọ́ fẹ́ fún ọmọ ìyá wọn làkejì lágbé ní mánì nìyẹn wọ́n fi ọkọ̀ tó fẹ́ fẹ́lómi fẹ́lómi náà tún ní à ah, ní mánì rẹ̀ ti gòkè arábìnrin yìí kò ní mánì ọ̀rọ̀ tó sọ fún rẹ̀ náà ni pé kò ní sojú hùn wọ́n ló ní kò ní sojú hùn nílẹ̀ haúsá ti ṣẹlẹ̀ wọ́n ní ìsìn fẹ̀yìn látara owó burúkú kò sì kẹsà rẹ̀ mọ́ kò ní sojú òun wọ́n ní kò ní sojú òun ìsìn fẹ̀yìn rìn bọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ tó fi tó fi jòkó sí eré kànga inú agbolé èyí tó fi yí kó lẹ́gbẹ̀ẹ́ kànga bó ṣe tọ́ǹbù sínú ẹ̀nu lọ́ba di gbòm ẹ̀ ajíyà nínú omi wọ́n bá lọ lè pe àwọn tí wọ́n mọ àwọn èèyàn yọ nínú kànga wọ́n gbọ́kadà lọ gbàgbọ́ fi sáré dé tí wọ́n fi mú jáde ẹ̀mí ti lọ jáde láyé wọ́n rú jáde ní ọkùnrin ló rú jáde wọ́n rú jáde sí ti kànga ọkọ rẹ̀ wá ní òun ló sí pèlè rẹ̀ òun ló ní kò ní sojú ọlọ́run sí gbàdúrà náà ọ̀rọ̀ ọ̀rọ̀ ìpé wọ́n ní ọ̀fẹ́ fẹ́ yàwó mi kò ní sojú mi àti ẹ́ <laughs> wọ́n jẹ́ ọ̀kadà gbá o <laughs> wọ́n jẹ́ ọ̀kadà ni torípọ̀ ní kò ní sojú ẹ kí là ń pọn lu ayé yìí tó wá tó báyìí jàlè bàbá wa ó ti sọ ọ́ nìkọ́ bó ti sọ ọ́ nítorí kí ni wọ́n ni wọ́n fẹ́ yàwó lé kí ni tó máa yẹ owó bá ti pọ̀ jù ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyálé lè ní ọ̀sìn lé o ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyálé òsìn lé máa kí ló fà owó kò ní jọkọ̀ gbádùn kò ní dá àwọn ìyàwó tó wà ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyàwó mìíràn tí wọ́n dé owó tí ẹ tẹni tó bá nílọ àwọn àdánwò lákan tó nìyẹn táwọn wà gbà ah, ẹbẹ́ nìkan lọ bá mílẹ̀ tí yọ̀yì tí tó ń ṣe jẹ́jẹ́ bí àṣà I want to see you just to look at you níbo alábòsí níbo wọ́n ti gbọ́jọ́ tiẹ̀ lánàá wọ́n ní bó sunkún dọ̀lẹ́ ẹgbẹ́dà lọ jàǹbá lọ́rẹ́ sí yẹn ó fẹ́ lo àsìkò alásìkò mọ́ ìtẹ̀ kí ni túmẹ̀ èyí má dà lóhun tó bá sunkún wọn ẹni gbogbo kọ́pù síwájú kọ́ mọ́ sun síbẹ̀ tójú bá ròyìn padà dákẹ́ ẹ̀hẹ́n àbíkó ní sálọ̀ alákọ́mọ́ sí tàájú ti ẹni sísàsùwà dẹ́ẹ̀dẹ́ o ẹjọ́ yín pọ̀ ń gbòòrò dẹ́ẹ̀dẹ́ o dẹ́dẹ́ o dẹ́dẹ́ o àwọn àwọn ìyá onígosmith àwọn ìyá aláṣọ àwọn àwọn ní rí àdírẹ́sìn àwọn àwọn tí wọ́n ń síra lẹ̀ wọ́n ń pẹ́ ń lé ọkọjà wa lọ o àwọn ti gba kádàrá àwọn tá wá ń sàlàyé kádàrá fún àwọn òsí kíní àwọn ògbà dẹ́ẹ̀dẹ́ o ṣe north nínú ilé tó bá yẹn nínú ayé yìí ẹlòmíì wọn fẹ́ yàwó léwu nìkan náà ní ọkọ rẹ̀ sì gbádùn rẹ̀ obìnrin wa ní olóbìnrin òní wa olóhùn mú eré ọkọ wáyé ẹlòmíì ọkọ lẹ́ẹ̀kẹrin ọkọ lẹ́ẹ̀kẹrin kí ló lé ẹlẹ́ẹ̀kẹrin yẹn gan ọ̀nà tuntun wò pé wáyà lòun ní wàhálà yìí ni wàhálà wàhálà wàhálà wọ́n ti wáyé wàhálà tí ó fẹ́ sinmi láyé ni. torí àfẹ́jàǹfà ní àwọn ọ̀ṣà ẹ̀kọ́ ẹ̀yẹ tábà jẹ́ ní wọn ni wọ́n máa ń dùn ọlọ́run wà láà wọ́n sisters wa ẹ̀dàkùn ẹ̀dàkùn tó lọ lọ ẹ̀jẹ̀ wọn máa rápò la fẹ́ kọ́ wọn lẹ́sìn kọ́ jẹ́ pé àwọn yẹn ni wọ́n tún wá ni bó ṣe yẹ ká máa ṣe ẹni alẹ́ náà ni kí ọkọ kọ́ wà London kíyàwó wà Nàìjíríà anígbàwó lọkọ̀ dé olóhùn tí mo gbà tí ó dé o òun ti wọlé òun ti ní state tó wọn fi wálé gbàwọlé wà wálé ọ̀ ní Allahu alam ah, ìyàwó ò ní ìrètí kọ́lá tó bá ní ọdún mẹ́ta sáfà pé bíjọ́ kọ̀ọ̀kan máa ṣe ń kó ní ọmọ kà á àbí yóò mọ ka kàlẹ́ndà ni àmọ́ indefinite time kò kò nìkan ọmọgbàjọ́ wálé divorce yọ padà ṣẹlẹ̀ torí obìnrin yẹ kò lè ṣe sùúrù ọdún mẹ́ta ọdún mẹ́rin wọn lọ lọ Saudi wọn lọ Cairo oyè tẹ́ ma ti fi ìyàwó tí bá ti wà láàrin yín yọjú síra yín dáadáa o ààrẹ náà ni kéèyàn fẹ́ yàwó jẹyọ kan lọ láì lágbára ọmọ pé owó tó gbà owó tó gbà lọ́wọ́lọ́wọ́ báyìí ó lè padà di mílíọ̀nù àlọ́la o àmọ́ lẹ́ni lẹ́ni lẹ́ni lẹ́ni lẹ́ni oye òyìn bẹ lọ́wọ́ rẹ̀ kò tó kan ń ìyàwó méjì ma nǹkan lọ lọ gan nígbà tí wàhálà bá ṣe kí ni wípé ọ̀yẹ́ méjì mo ti kọ̀ yín lẹ̀ ta ló wá fa wàhálà yẹn wọlé ìwọ tó fẹ́yàwó tó ṣe kí ni bọ́ọ̀ lágbára ọ̀yìn kìftàn alátàjìlú fọwá ìdá ọ̀pọ̀lọpọ̀ àwọn bọ́dà ti balẹ̀ ayé jẹ́ nítorí ọ̀rọ̀ afẹ́ṣe polygamy afẹ́ṣe polygamy kọságbára ọ̀ lágbára ẹ̀yin bàbá wa yíya wa kò sí agbára lọ́wọ́ rẹ̀ bóyá agbára àsìkò àbí agbára ìnáwó ẹlòmíì wá ní owó ọ̀dẹ̀ ní agbára tara àmọ́ kò ní làákàyè òní ó gbé ẹjọ́ lọ́dọ̀ ìyálé lè sọ fún ìyàwó yóò tún gbó tí ìyàwó náà yóò gbé lọ́dọ̀ ìyálé yóò máa wá máa dà ní ara wọn rú sí làákàyè oyé yóò máa sọ àléébù ara wọn fún ara wọn tọ̀wọ́n máa fi bú wọn ní báyìí lẹ́rí ọkọ̀ lẹ́nu rẹ̀ ń jò <laughs> bẹ́ẹ̀nu rẹ̀ fi ń jò yẹn ilé rẹ̀ náà ti ń jò bágbàrà bá ti wọlé kí náà ṣẹlẹ̀ ọmọ lé wọn jáde mọ̀ṣákìl nínú àwọn wàhálà tí máa ń ṣẹlẹ̀ títí fọ́sí bá ti ṣẹlẹ̀ ẹ̀yin bàbá wa yíya wa àtàfà kókò ló sáré wọn ní ọmọ lọ lọ́tọ̀ọ̀tọ̀ ìyá ọmọ gbébì kan bàbá ọmọ gbébì kan àwọn ọmọ àwọn náà skata kò sí ilé àwọn ilé tí wọ́n títí fọ́sí ṣẹlẹ̀ ń bẹ̀ tí wọ́n ti skata báyìí nígbà míì bàbá oko ọmọ lọ nígbà míì ìyá ó ọmọ lọ nígbà míì wọ́n pín ọmọ sí méjì nígbà míì bàbá ò ní jẹ́ kí ìyàwó rọ́mọ nígbà míì ìyá ò ní jẹ́ kí bàbá ó rí àwọn ọmọ ẹ̀dákun tó ń tọ́lọ́wọ́ bá wa eléyìí náà tó rò ọlọ́ọ̀fẹ́ ọkọ̀ rẹ̀ mọ́ ọ̀nà tí àwọn ọmọ tó wà ń lẹ́yìn a bó ṣe sọ yẹn ọ̀rọ̀ yẹn bá ń lọ ó ronú tí ni after ní aftermath ìwọ̀n eh, náà pé divorce kí ni consequences divorce nígbà tó máa wà tí wọ́n wà pẹ̀lú rẹ bàbá wọn ò ní gbà tí wọ́n wà pẹ̀lú bàbá wọn ìwọ ni láyè yọjú sí àwọn ọmọ wọ́n máa lọ lè pàdé ní boarding school bàbá tó máa sọ pé ìyá wọn tó bá ti wá bí ẹ má jẹ́ ó kọ́ ọmọ o tí wọ́n nìkan ló bí wọ́n nìkan kó bí náà ẹjọ́ bí ni àwọn bàbá mi bẹ́ẹ̀ tó jẹ́ pé wọ́n ní dídì bọ́sẹ̀ bá ti ṣẹlẹ̀ alkhusuma ala hadonat alawlad wọ́n ma wájà sọmọ wọ́n ma gbéra wọn lọ kóòtù wọ́n mọ̀ di pé skul ọmọ fẹ́ lọ ìyá ní skul báyìí lòun fẹ́ kọ́ lọ bàbá ní rọ́ọ̀ skul báyìí lòun fẹ́ kọ́ lọ ọwọ́ padà ya ọmọ nìyẹn òṣèlọ kankan nínú méjì má <laughs> ọmọ nìyẹn òṣèlọ kankan má ọjọ́ divorce ọlọ́run àwọn tó ìsẹ́ ṣẹlẹ̀ sí káyìsì jára mọ́ o máa sanwó síkú ọmọ rẹ tí ń bẹ lọ́dọ̀ ìyàwó rẹ tọ́lọ o tó bá ní wọ́n bínú sí ìyá ọgbọ́dọ̀ bínú sọ́mọ o tó bá ní oúnjẹ ìyá sọ̀rọ̀ yàn lọ́rùn rẹ mọ́ ọ̀rọ̀ yàn ló ń jẹ́ ọmọ o gbogbo ẹ̀yin tí ẹ kọ̀yàwó lẹ́ẹ̀tẹ́ ní ẹ̀ náwó lérí ọmọ mọ́ ẹ sún wàhálà síwájú ni o alákọ̀ọ́kọ́ ọlọ́run bínú sí yín ó ní kúwà fún sakún wa àlékún ẹ mójútó àwọn ọmọ ìyá padà wà lọ lè tọ́ ọmọ ọmọ padà wà yà yàkúyà ọmọ tí ó tọ́jú ẹ̀ lọ́jọ́ alẹ́ tọ́ yín tí ọba kò lẹ́nu sẹ́nà ni ẹ̀ ọ lọ bẹ̀ tọ́ lọ bẹ̀ tọ́ lọ lè béèrè pé dákun ìyàwó mi kan tí mo dé kọ́kọ́ fẹ́ tí mo kọ́ lé ẹ̀wọ́ aládùúgbò yìí mọ́dásá súnà wo lọ́wọ́ àmì ilé kí o súnà wo lọ́wọ́ àmì skul súnà wo lọ́wọ́ àmì ẹlẹ́wàá jọ sọ̀rọ̀ pé ibi tí ọmọ lọ nìyẹn ọmọ náwó síbẹ̀ wọ́n náà máa lọ lè wò ọmọ wo bí ṣíṣe torí pé tọ́ba fi lè fi ilẹ̀ fún yà ọ ìwàka a ah, bọ́bá ti délẹ̀ ìyá ló máa bí ẹ̀ fún owó consequences yẹn ìyá wùlàwùlàd àlètọ̀rọ̀bátò nàfṣíyà wọ́n ní lọ́pọ̀lọpọ̀ ọgbà ọyẹ́ wọ́n ní ẹ̀ńtọ́kọ ìyàwó lẹ̀ àtọ́kọ àtìyàwó àwọn méjèèjì wọn ní depression bọ́tẹ́ ẹ̀ nímà torí pé yóò fìlẹ̀ lára yìí pé àyálágbájá kò lára wọn ọkọ náà ìyàwó náà filẹ̀ kò sí bí ọkọ yẹn ti lè ṣe tó wípé ah, òun ti mísọ ọkùnrin kan nínú ayé ọmọ wa kanra ọ̀pọ̀lọpọ̀ wọn tẹ́ bá gbà wọn pé wọn kí wọ́n bá yín tíìtì àbí kí wọ́n bá yín mójútó ilé iṣẹ́ kan ẹ̀rù kan máa kanra ni nǹkan kan ti mí sínú ayé sọ́kọ lẹ́yìn náà ah, wọ́n ní ẹ má jìyàn àwọn obìnrin àwọn ọkùnrin ẹ má jìyàn wọn wọ depression àìrórun sùn ó ṣẹlẹ̀ wọ́n ní obìnrin yóò wá máa gbé àbá maishatiha obìnrin wọ́n wá bẹ̀rẹ̀ yóò máa wá máa gbìyànjú láti máa tọ́ ara rẹ̀ òní ọmọ owó oúnjẹ òsèǹ jó fún lóúnjẹ mọ́ òní ọ̀tọ́jú ara ẹ̀ òní ọ̀tọ́jú ọ̀sánwọlé ẹni tí ń gbélé ọ̀fẹ́ ó di pé lálọ́dún lé ká ẹni tí wọ́n fún lóúnjẹ ọ̀fẹ́ ó di pé ńlọ́dẹ gbà àwọn oúnjẹ ládùúgbò wàhálà ti dé ẹni tí ń ṣe wàhálà ti lọ ẹ jẹ́ àmọ́ náà o àwọn ọkọ̀ wa àwọn ọkọ̀ wa fifty fifty ní ọlọ́run jò ó padà wọ hundred percent má fi ilẹ̀ sórí tó bá fi ilẹ̀ wọ́n ní half bread <laughs> it's better than now <laughs> ọ sábà mọ̀ pé fifty yẹn bàbá dẹ̀ wá jòkó tì ọ̀sọ̀ sí ilẹ̀ kò sí àwọn ọkọ̀ mọ́ àwọn ọkùnrin lọ́pọ̀ láyé ọkùnrin ọkùnrin mí nǹkan tó wá lọ́ọ̀fẹ́ mọ́ yóò sì lọ yàrá rẹ̀ yóò lè fẹ́rí kalẹ̀ sùjú ní ṣokọ̀ ẹgbẹ́ àwọn fíjà yàgbé àdébẹ̀ òun pé ahẹ́ òun bọ́ ẹ̀hún oúnjẹ owó gáàsì owó òróró owó káàdì ah! alhamdulillah kí lọ́lọ́ sọ yìí kó ní òwà bí bọ̀lákútókì kó tó sọ délẹ̀ kẹ́mi kan ti fún ẹ torí pé òun gan fún ẹ ti yàyàgbé àti kò rórúkọ wọ̀nyá òun ní lọ yìí torí pé ìtọ́ ìkáwọn ọ̀dọ̀ náà ni àwọn kan bẹnu ayé tó gbé ìsìn àà ọlọ́run lọ́wọ́ pé àà wọ́n lọ ṣe bí bùkátà kò ní ọ̀hún ni ẹ̀dàkùn tó lọ́wọ́ ẹmọ́jẹ̀ orí bẹ́ẹ̀ ọlọ́run ọba ní àtàlákùn marata ní fa ìmùsákùn bí máa rúfin àwọn tẹ̀sẹ̀rẹ̀ ń bẹ ìsà ìyàwó tó fẹ́ kú lọ́dọ̀ wa gan wọn ní ká máa ṣe dáadáa lẹ́yìn náà àwọn ọmọbìnrin tó bá fi sílẹ̀ oyé tí ìyá wọn bá dà wọ́n lẹ̀ wọ́n wà mú àwọn obìnrin tó kù wọ́n mú wọn lọ́ta àfi tọ́lọ̀ bá sànú yín wọ́n gbà pé e, e, e, ìyá àti àwọn tó lọ ló mú wọ wọlé hmm. wọ́n mọ̀ wá kára ìyá wọn kì í sábà fẹ́ lọ papọ̀ àfi tọ́lọ̀ bá sànú ara ẹ̀ náà nìyẹn nínú àwọn tí máa ń ṣẹlẹ̀ ó náà ni pé àwọn ọmọ wọ́n lè padà rí èpè ìyá àbẹ́pè bàbá látara pé wọ́n tò sí ẹ̀yìn wọn àtẹ́bátí lọ́dọ̀ ya yín kò ní dá fún yín tẹ́bátọ́dọ̀ bàbá yín ká dá fún yín àwọn ọmọdé lọ bàbá ti sépèlè eh, eh, òkókòlò àdìdé yìí máa ń ṣẹlẹ̀ sí àwọn ọmọ táwọn ìyá wọn tí àti bàbá wọn tó bá fẹ́ra wọn lẹ̀ gbogbo àwọn obìnrin information ni o eh, kọ̀sọ́kọ́ńtà o àwọn kan àwọn rẹ́dì láti fẹ́ opó àmọ́ wọn rẹ́dì láti fẹ́ dífọ́sí àwọn èyí tó pọ̀ rẹpẹtẹ ẹgbẹ́ opó ni ọkọ̀ ẹtì lọ pátápátá ó ti kú <laughs> no problem ọyẹ ǹsọ mẹ́rẹ̀ wọ́n bá débẹ̀ wọn wá bèèrè àwọn aládùúgbò pé arábìnrin yìí sí èdè gbọ́n lọ́pọ̀ pẹ̀ sí èdè pé fìtínà rẹ̀ náà lọ́kọ́ bá lọ ìyẹn ọ̀sẹ̀ ẹ̀fẹ̀ wọn lọ́kàn balẹ̀ díẹ̀ díẹ̀ torí pé àwọn yóò sọ pé ah, ọkọ̀ọ̀kọ̀ kú náà ni àmọ́ pé wọ́n ní wọ́n kọ̀ ọ́lẹ̀ yóò béèrè pé wọ́n kọ̀ ọ́lẹ̀ kí ló ṣe tó fi kọ̀ ọ́lẹ̀ wọ́n tún wá ní ọ̀dọ̀kan méjì tó ṣe kí ni ọkọ̀ ọ̀lẹ̀ ọkọ̀ méjì ọlọ́run ní jẹ́ kọ́ wọn jẹ́rì o àwọn èèyàn ń bẹ lára wa rẹpẹtẹ o táà ní àti rẹ́nìkan ah zọ́ọ̀sì ah dífọ́sí mi ti dáadọ́ ọmọ mi ó dáadọ́ ọlọ́run fún lẹ́kọ̀ọ́ ọlọ́run fún lẹ́sìn àwọn ọkọ̀ wọ́n ṣe investigation tó ní agbára kó tó di pé èèyàn fi ṣèyàwó lé wọ́n mọ̀ jẹ́ pé in tó ṣe fún tọ̀hún tí tọ̀hún fi yọ̀ǹda ẹ̀ iná ni ó tún ṣe kíni náà fún ìgbà tí èèyàn máa tọ́pa mọ́ ó sì lè jẹ́ nípa mi kọjá pọ̀ ọkọ̀ yẹn lọ́yàn jẹ kọjá kó obìnrin yẹn gan ó gbé ẹ̀sìn rẹ̀ sáni nídìí bẹ́ẹ̀ kátàkùn tó lè bá wa ká jẹ́jẹ́ o ká ti jẹ́jẹ́ o tó bá tún wá lọ́mọ méjì ọmọ mẹ́ta ọmọ mẹ́rin ó fẹ́ kọ́ ọmọ mẹ́jọ ọmọ méje ọmọ mẹ́fà lọ́lé ẹnìkan lásìkò yìí ọlọ́dá sọ yìí nǹkan sọ káwọn sísà kan lè máa ti ń lọ ní o ìta àyẹn ọ̀rẹ́ rin o wọ́n kàn wò pé mí àwọn èèyàn bẹ́ẹ̀ta wọn ń ṣe ayé ìrọ̀kùnrin eh, kọ dẹ́rùn ó gbèsè eh, fake life làwọn yẹn lò fake life kò tẹ jòkó tọkọ ẹ gbogbo àwọn tó ní ìbàdàn ní ọdá lẹ́gbà oníṣọ́ọ̀bù kírẹ́dìtì ni gbèsè <laughs> èmi náà yọ sàwó yẹn jọ ọba ti sàwó jọ lọ́wọ́ bọ́ọ̀nù yàrá báyìí ẹkún tó sunkù lálẹ́ àná ní ṣe kíni ìlọlẹ́ sùn yẹn èyí tẹ jọkùnrin ẹ̀dákùn tó tọ́lọ́wọ́ bá wa ẹsẹ̀ sòrò kágbà pé ìgbéyàwó ìbáàdà ni lẹ́yìn náà ká máa lọ hálíkọ̀ bọ́ọ̀ bá ti máa gbọ́rọ̀ lẹ́yìn náà ká máa sàdúwà sọ́tò bákọ́rà nulé makayatul kursi dáadáa falakin nas àti káàdù sọ́fà almasá kọ́lọ̀ fi làwá níbi aburú shaitan lẹ́yìn náà ká túbá lọ́dọ̀ ọlọ́run gbogbo àwa tí a bá rí pé àwa láti sábà bí tí ìyàwó fi lọ torí tọba túbá èyí tó hàn lé màlá ọlọ́run padà fún yóò jẹ́ ọmọ yẹ̀yí lọ́lọ́ tó wá dé pé àwọn obìnrin bí láà lọ nìyẹn ẹ̀sán ń bọ̀ àmọ́ táwọn méjì lọ́jọ́ pé wọn ò jẹ̀bi ara wọn èdè àìyedè ni wọ́n yẹn tàfàrà kọ́ yókè ní láàkú làwọn sàtì ọlọ́wọ́n bá ní àwọn méjèèjì wọn dà lálá lọ́tọ̀ọ̀tọ̀ bó ṣe rí nìyẹn o lẹ́yìn náà ẹ máa dó ṣe ìdá ọlọ́wọ́n bá ní láti kúrò yóò hún nàmí mojú tì ẹ̀yìn ọkùnrin ẹ máa ń lé wọn jáde tó wájà á jẹ́ pé wáyá ìgbékò ọlọ́run ni ẹjẹ́ ń ṣe yídà ẹ̀mọ́ lé wọn jáde wà láyà kọrújìnà àwọn náà ti gbọ́dọ̀ jáde nílá ayà tí nàbí bá iṣẹ́ tẹmọ̀ bàyí náà àfi tán bá jẹ́ pé wọ́n gbé ìbàjẹ́ ńlá sínú ilé tí wọ́n ṣe bóòlù ó ṣe ní wọ́pọ̀ ìyàwó lẹ̀ tó lè kẹrù rẹ̀ sínú mọ́tò irú islam ni ẹ ọmọ kó yídà yẹn gangan ọlọ́run fi prevent tọ̀ láàkì mi ah òun kóṣù kan ní oṣù mẹ́ta arábìnrin wọ àwọn ọmọ rẹ̀ pé hẹ́ tí wọ́n bá da ọmọ yìí lẹ̀ tani ọmọ fún wọn lóúnjẹ ó lè bá bonú lé ó ní àbò ìfẹ́ríjì mi gbogbo tẹ́lẹ̀ máa ṣe gbogbo ẹ̀ ní máa ṣe ẹ̀dákun ìdá ó ṣe ó pìrìfẹ́ǹsì tọ́lá àkàbí arábìnrin wa sọ pé òun tóun òun lọ òun ò sì ṣe ìdá ò ṣe ìdá lẹ́yìn ìgbà tó ṣe ọlọ́run oyin o tún wá fi opportunity lẹ̀ fúnra rẹ̀ bóyá ọlọ́run bá lè wọ̀rọ̀ rẹ̀ ṣe bóyá ọlọ́run bá lè sàánù rẹ̀ àìṣe ìdá yẹn lọ́wọ́ jẹ́ sábàbí tó fi padà mọ́ bóyá ọlọ́run bá ṣe ìdá ni ọlọ́run bá lè rọkàn arákùnrin kọmọ òpin eh ọmọ kọ̀ọ̀sẹ̀ mẹ́ta ẹ̀dọ̀ ẹ̀yọ̀ kan tọ́mọ̀ kù náà ni bí ṣe ń lọ yìí sìn ẹ̀ eh, bàbá rẹ̀ ti yá rẹ̀ wọ́n ṣe súnná ní mo ní lọ báyìí kálákùnrin wò pé ọ̀yá wá ọ̀dà bí a máa bá ìrìn àjò wa lọ padà nǹkan báyìí nǹkan báyìí nǹkan báyìí nǹkan báyìí má ṣe mọ́ àmọ́ ó ti bínú lọ ó ti ní káwọn àbúrò ká <laughs> ilé wa kọlọmọjọ dàrú gbogbo àwọn tọ́lọ̀ ti fàdánwò ti fọ́sì kan ọlọ́mọsàbà pàrọ̀ yìí tọ́ da fún ọlọ́mọsàbà rọ wọn lójú gbogbo àwa tí afẹ́fẹ́ ọlọ́mọsàjáre yìí tọ́ kájọ lóra wa pẹ́pẹ́pẹ́ ọlọ́mọ alákọjá láti bọ̀tán tọ́ subhanakallahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk wa assalamu alaykum wa rahmatullahi wa barakatuh uh, أيها النبي إذا طلقتم النساء فطلقوهن لعدتهن وأحصوا العدة واتقوا الله ربكم لا تخرجوهن من بيوتهن ولا يخرجن إلا أن يأتين بفاحشة مبينة وتلك حدود الله ومن يتعد حدود الله فقد ظلم نفسه لا تدري لعل الله يحدث بعد ذلك أمرا